bí ẹ bá ń gbọ́ gbogodò gbogodò bí ẹ bá ń gbọ́ gbàgàdàgbàgàdà ẹ má yà sọ ọ̀tún ẹ má yà sùsì ilé olówó lọ̀rọ̀ ni ẹ gbà lọ ogun àdòbí ṣojú rẹ jà ogun àdòbí le lọ́pọ̀lọpọ̀ ó yá o ẹni ọmọ wò ó yá ká lọ o bẹ́yìn bá ti gbórin àwọn bàbá àti ìyá tó ti lé ní ọgọ́fà ọdún one hundred and twenty years èèyàn lè mọ orin yìí dáadáa o nítorí pé àwọn ló ṣe ẹlẹ̀ sí kí ni ìdí tí wọ́n fi kọrin yìí ìyẹn ni ogun àdùbí ìyẹn àdùbí wọ̀ tó ṣẹlẹ̀ ní àárín oṣù kẹta oṣù kẹfà sí ìkeje ọdún 1918 lọ́dún 1918 yìí ibo lẹ́yìn wà ibo lẹ́yìn gbé ọmọ ọdún mélòó lẹ́yìn abẹ́yìn ò tí ì dáyé nígbà náà ọjọ́ keje oṣù kẹfà ọdún 1918 ẹ̀kọ́ lẹ̀ dáadáa o èmi àti yín àti ìdáyé ìgbà náà ọjọ́ keje oṣù kẹfà ọdún 1918 ṣe mọ̀ pé ọmọdé ò bá rọ̀bá ọmọdé ò bá tàn yóò bá rọ̀bá àrọ̀bá sì rèé òun bàbá àtàn the seventh of June 1918 ẹni ogun tí wọ́n ń pè ní ogun àdùbí tí wọ́n kọ orin tá a fi wọlé fún tí wọ́n forin náà sọrí ìlọ́mà bẹ̀rẹ̀ o ní ilẹ̀ Ẹ̀gbá ọdún mẹ́rin síwájú ọdún 1918 ọdún 1914 ẹ rántí pé ní ọkùnrin òyìnbó ni Lord Lugard inú fi tipátipá so orílẹ̀-èdè pọ̀ tó ṣe ìgbéyàwó tipátipá fún wa tó sọ orílẹ̀-èdè di Nàìjíríà tó kó gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó kó wọn papọ̀ lásìkò táwọn òyìnbó tí wọ́n ń ṣàkóso Nàìjíríà tí wọ́n ń gbàṣàkóso gbogbo ìlú tí wọ́n sọ ìlú di àìrú wọn tí àwọn ìlú ń san owó orí àwọn Ẹ̀gbá wọ́n jẹ́ ìlú tó ń lajú tí wọ́n kàwé o láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn àwọn kò gba ìjàgàba àwọn òyìnbó yìí o ìyẹn pé wọ́n gba àwọn òyìnbó láàyè láti kó wọn ní ẹ̀rú láti máa gba owó orí lọ́wọ́ wọn ṣùgbọ́n nígbà tó yá àwọn òyìnbó wò yí pé kí ni ọ̀bọ fi ṣe rí tìǹà kí ò ṣe ó yẹ kí àwọn lè kógun wọ ìlú Ẹ̀gbá ìyẹn pé káwọn máa fi tipá táwọn máa fi wọn fi gba owó orí lọ́wọ́ wọn lásìkò ìgbà táwọn wí yìí kì í ṣe ìlú Abẹ́òkúta nìkan ní Ẹ̀gbá o gbogbo àwọn agbègbè tí à ń pè ní Ifọ̀ níjọba àbílẹ̀ ẹ̀fọ́ ní ìpínlẹ̀ Ògùn lásìkò yìí lọ́sọ̀nà pápálàǹtó ọ̀fadà ìlàró mòwe wàásìmí mọ̀kọ́lọ́kì pátápátá bẹ́ẹ̀ títí dé mòwe títí dé bàfò ni ló jẹ́ ibi tí ẹ̀gbá wà ń gbà náà o àsìkò táwọn òyìnbó ṣe ń gbèrò láti lọ gba ìlú ẹ̀gbá kí wọ́n máa ṣàkóso ẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n sì sọ owó orí di dandan ẹni baálẹ̀ ìlú ẹlẹ́rìí àdùbí tó ń jẹ́ àwápé ẹni táwọn èèyàn tó máa ń pè ní mọ́lásìn òun bá àwọn òyìnbó ṣiṣẹ́ nígbà náà òun ló máa ṣòfò fún àwọn èèyàn ipa àwọn òyìnbó ti parí ètò wọ́n ti fẹ́ máa fi tipátipá gbowó orí lọ́dọ̀ àwọn tó sì ní àwọn kò gbọdọ̀ gbà fún wọn o báyìí làwọn ìgbà bẹ́ẹ̀ sì máa kó ara wọn jọ tí wọ́n sì múra láti gbéná wojú àwọn òyìnbó aláwọ̀ funfun pé àwọn kò ní gbà kí wọ́n gba ìlú àwọn kí wọ́n tún máa gba ó wà nítòsí ìlú ìtòrí níjọba àbílẹ̀ ìwékòrò nípínlẹ̀ Ògùn àsìkò yìí o ibẹ̀ gan ni ìgbìmọ̀ ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà sì ni ogun tí gbogbo ayé mà sí ogun àdùbí inú ti bẹ̀rẹ̀ o. pẹ̀lú àlàyé tá a ti ṣe yìí ó yẹ kí ẹ ti mọ ìdí tí wọ́n fi ń pe ogun yìí ní ogun àdùbí. nígbà tí ogun ìfẹ́ bẹ̀rẹ̀ àṣírí mọ́lásìn ìyún baálẹ̀ ìlú ẹlẹ́rẹ̀ àdùbí ó mà tún sí àwọn òyìnbó tó ń bá ṣiṣẹ́ lọ́wọ́ o padà gbọ́ yìí pé àwọn èèyàn ipe àwọn fẹ́ kógun jà wọ́n àwọn fẹ́ máa fi agídí gba owó rí lọ́wọ́ wọn báyìí làwọn òyìnbó ni wọ́n máa mú mọ́lásìn èèyàn baálẹ̀ ìlú ẹlẹ́rìí àdùbí tí wọ́n sì jù sí àtìmọ́lé ọ̀rọ̀ yìí gan ló fọ́ ọ̀rọ̀ lójú táwọn ẹ̀gbá fi bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn sójú òyìnbó lọ́jọ́ keje oṣù kẹfà ọdún 1918 ni ogun náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu nígbà táwọn òyìnbó tí wọ́n kó àwọn ìjòyè ìlú bíi àádọ́rin seventy chiefs jù sátìmọ́lé nígbà tí ọ̀rọ̀ yóò wá di wàhálà pátápátá ṣe làwọn ìgbà lọ yẹ ọkọ̀ rélùwéè àwọn òyìnbó tó ń rìn kọjá wọ́n jẹ́ kó lójú rin ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 19 tí èyí tó ṣekú pa àwọn èèbó kan èyí nìkan kọ́ ò àwọn ọmọ ìgbà tún yabo ibùdó ọkọ̀ rélùwéè tó wà ní ìlú wàsinmi wọ́n bà jẹ́ kọjá sísọ èyí ló bí àwọn òyìnbó nínú tó sì jẹ́ pé báyìí ni ogun àdùbí ìlú máa bẹ̀rẹ̀ o níṣẹ́ ni ìbá ń dún lákọlákọ àwọn ọmọ ogun ẹ̀gbá bíi ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand iná kojú àwọn òyìnbó ṣùgbọ́n ìbọn sakabula àti agbára àwọn babalá wa làwọn ẹ̀gbá gbójúlé o táwọn òyìnbó sì gbójúlé àwọn àbá burúkú bọ́ǹbù àti ìmọ̀ ìjìnlẹ̀ ká má parọ́ tanra wa ìpakúpa làwọn òyìnbó pa àwọn èèyàn wa lẹ́gbàá o tó sì jẹ́ pé àwọn ẹ̀gbá ẹnu padà ju ọwọ́ sílẹ̀ nígbà tí ó fi dọjọ́ kẹwàá oṣù keje ọdún 1918 nínú ìtàn èèyàn péréte ni wọ́n ní àwọn ẹ̀gbá ni wọ́n rí pánú àwọn òyìnbó ṣùgbọ́n èèyàn tí ó tó méjìdínlẹ́gbẹ̀ta five hundred and ninety eight ni wọ́n láwọn òyìnbó pakúpa làwọn òyìnbó pa nípakúpa nínú àwọn Ẹ̀gbá ṣùgbọ́n àgbọ́ pé àwọn Ẹ̀gbá pa Ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀nà Ẹ̀gbá ìyọ̀n kábíyèsí tó jẹ́ Ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀nà Ẹ̀gbá nígbà náà nítorí pọ́n nígbà kábíyèsí ó ń gbàbọ̀dé fáwọn ó ń ṣòfò àwọn fún àwọn òyìnbó. ogun àdùbí yìí yàtọ̀ sí ìlú ẹlẹ́rìí àdùbí tógun náà ti bẹ̀rẹ̀ èyí tá fi sọrí ogun náà àwọn àlù tí wọ́n tún ti ja ogun náà ìní wàásìmì àgbésí ìtòrí pápálàńtọ́ òtítẹ̀ tápọ̀nà mọ̀kọ́lọ́kì lálákọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níwọ̀nba ọ̀sẹ̀ díẹ̀ tí ogun burúkú fi yàtọ̀ sí ọ̀pọ̀ àwọn ẹ̀mí tó sùn ọ̀pọ̀ àwọn dúkìá ni wọ́n fi ṣòfò èyí tó fa àwọn agbègbè náà sẹ́yìn púpọ̀ tó sì jẹ́ pé lẹ́yìn táwọn òyìnbó ṣẹ́gun àwọn ẹ̀gbà tán ni wọ́n gbàkóso ìlú náà tí wọ́n gba owó orí báyìí ni wọ́n ṣọ owó orí dandan ní ìlú ẹ̀gbá o tí wọ́n sì ń gbé gàba lé wọn lórí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe fún àwọn tó kù orin tá a fi wọlé yìí iná fi sọrí ogun àdùbí gẹ́gẹ́ bá a ṣe sọ kódà akọni olórin ni olóògbé Fẹlá Aníkúlápó Kútì òun náà fi orin ìkọrin nínú rẹ́kọ̀dù ẹ̀ kan àdúrà tiwa mà ní pé ogun kéré pọ̀ jù a ò ní rí mọ́ nílẹ̀ Ẹ̀gbá ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ bẹ́ẹ̀ ni àlàáfíà yóò máa jọgba lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá àti ti Nàìjíríà lápapọ̀ ẹ má ṣe gbàgbé àǹfààní ńlá ẹ̀kọ́ ńlá ìlà àríkọ lórí tẹlifíṣàn yorùbá tó tọ́ tá a jẹ́ agbẹnusọ gbogbo ọmọ yorùbá pátápátá káàkiri àgbáyé ẹ má jà jẹ́ aládàáni kẹjẹ ẹ jẹ́ ká máa pín kínní ìyún ẹ̀ kiri fáwọn ọmọ yorùbá káwọn náà máa wò ó lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé pàápàá àwọn akẹ́kọ̀ọ́ wa tó wà níléèwé yálà girama àbí yunifásitì nítorí pé gbogbo nǹkan àgbéjáde lábala ìlọ́sọ̀ọ̀sẹ̀ iṣẹ́ ni wọn ò sì lè kọ́ wọn ní iléèwé wọn ìjẹ́ aburú kan kò ní ṣe àwa àtìyìn o ó dàbọ̀.